adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlékè ọlọ́ọba alágbára jùlọ ọba tó tún sọ àdèní adúpẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwẹ̀ náà máa ń tẹ̀síwájú nìyẹn o kọ́lọ́n dákun sàjà parí ẹ̀ dáadáa ká parí ẹ̀ pẹ̀lú ìdùnnú ká parí ẹ̀ láyọ̀ àtàláfíà ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ní kọ́lọ́n jẹ́ ọgbà ajá o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọlá la hawla wala quwwata illa billahi ilẹ̀ àlẹ́ ilẹ̀ àti fífẹ́lẹ́ yìí kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa tí ẹ̀ ń wò tí ń wá sójú wòran yín ní gbogbo inú oṣù ọ̀wọ̀ oṣù alùbáríkà oṣù Ramadan orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni ọmọ ẹkùn sòrò náà lọ́kàlẹ̀ sórí ètò àdúrà gbogbo wa náà ni ó gbà lágbára Ọlọ́run insha Allah gẹ́gẹ́ bí ẹ ti ń sọ fún wa pé ẹ̀ ń gbádùn eré oníṣe wa tí à ń gbé wa sórí ìwòran yín eré oníṣe wa ń tẹ̀síwájú pẹ̀lú ògùn Ọlọ́run insha Allah a ní láti tún kàn sẹ́yìn gbogbo olólùfẹ́ wa tẹ́ ń wò wá ń lé wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà la nídìí ìkúnlọ́wọ́ yín fún à ń fẹ́ ẹ̀yin tọ́lọ̀ ń kẹ́ tẹ́ gbé owó kalẹ̀ fún wa láti máa tẹ̀síwájú nípa eré oníṣe yẹn eré oníṣe yẹn àfẹ́kẹ́ kẹ́ bá wa kówó lé kọ́lọ̀ ń dákun kó sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo táyì náà bá dẹ̀ dáwọ́lé ọlọ́run ọjọ́ máa yọrí sí dáadáa ọlọ́run àwọn ẹni ọlọ́run làlá ilaha illallah àtúnlọ wo mí láàárọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run ṣá aláwọ̀ mí látún wò láàárọ̀ yìí ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká lọ wò tá a bá wá dé láti ibi tá a ti lọ wò náà èmi àtàlejò mi lájọ wọlé ẹ̀sìn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem wẹ̀yìn hmm, olólùfẹ́ wa mo pé yọ máa káwọn kálukú dára pé ha àfàyà rẹ̀ tí ìgbádùn wọn tó tán sí ti tó bẹ́ẹ̀ ni àsìkò ní òtó wa ẹ má bínú nítorí ọlọ́run àsìkò tá a ní lọ́tẹ̀ yìí ni lọ́fà á àmọ́ àsìkò tó kù náà sì tún wá tó wa torí pé kí ni ó kù sọ ọgbẹ́ ẹ̀rọ olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé tẹ́ bá sì mú wa pé ah, àsìkò yẹn tó kórè fún àdúrà ẹ̀dàkùn wàhálà àwọn ọ̀gá wọn gbà wọn á dẹ̀ tún fún wa lásìkò sí pẹ̀lú ògùn ọlọ́run ṣá allah ọlọ́run kọ́ gbà fún wa bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà pẹ̀lú bisimilayi ọlọ́run já pẹ́rẹ́ dandan pẹ̀lú alihamudulilayi mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o àdúrà wọ́n gbà. ẹlẹ́ mo ti sọ wípé abala tó kẹ́yìn ni a ti máa dáhùn àwọn àbéèrè tá a ti béèrè síwájú tá a dẹ̀ tún béèrè àwọn àbéèrè míì tuntun hmm. àwọn èèyàn ti ń retí kúkẹ́ báyá ká gbé ẹni tó jẹ ẹ̀bùn wa ìbéèrè ta béèrè níjẹ̀ẹ́ta ká gbé wa bẹ́ẹ̀ ni tó bá di lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ẹ̀yin náà máa ro ń tọ̀hún hmm, ẹ máa ro tọ̀hún kódà gan-an ó láìkìlì kọ́ yẹ pé bóyá àwọn tó gbà béèrè wa bíi méjì mẹ́ta náà là á kó wa ó súnmọ́ kọjọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lè ní a tún béèrè béèrè míì màá sì dáhùn àwọn béèrè tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. tó ẹ̀yin olólùfẹ́ wa ní ìbéèrè tá a béèrè kẹ́yìn ní jòní lọ́hùn-ún a béèrè lọ́wọ́ lé wípé كم عدد الصور التي بدأت بالحروف بالحروف abẹ́rẹ́ pé àwọn súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àràfi àràfi àràfi mélòó ni gbogbo wọn bí àwọn àràfi wò la ń sọ àwọn huruful muqatta' ẹ̀yin ní Kùránì ó ti mọ̀ tá à ń wí àwọn huruful muqatta' bíi alif lam mim bíi alif lam alif lam mim ra tọ́ káhayà àìsọ̀d min sọ́ọ̀d tọ́ha yasin helmim ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo súrà tó bẹ̀rẹ̀ báyìí wọ́n jẹ́ gbogbo ẹ̀ lápapọ̀ twenty nine náà gbogbo so a ní kam adadu suwaru adadu suwaru leti bada at bi alif lam mim àwọn nínú àwọn hurufu mukọ́tà nínú àwọn arafi tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn hurufu yìí àwọn kan wá bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim mélòó ni àwọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim gbogbo àwọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim àwọn náà jẹ́ mẹ́fà suratul bakora suratul ali imran suratul ankabut suratul lukman suratul sajira àti suratul rum àwọn mẹ́fà yìí àwọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam mim alif lam mim náà a tún bẹ̀rẹ̀ pé kam adadu suwari lẹ́tì bada at bi alif lam rọ súra mélòó lọ́bẹ̀rẹ̀ pẹ̀lú alif lam rọ márùn-ún làwọn suratu yunus suratu hud suratu yusuf suratu ibrahim àti suratu lehijir gbogbo àwọn tó bá gbà wọn á pè wọn fún á ti pè wọn láti wá gba ẹ̀bùn wọn pẹ̀lú ògo àmọ́ ká má ṣàlàyé sọ ọ́ náà lọ́jà tún ṣàlàyé fún wa tẹ́wárí béèrè tòní òun ni mo fẹ́ béèrè yìí ẹ wá mú báyìí rò kẹ́ bá ń kọ́ ibi tẹ́ kọ́kọ́ tẹ́ẹ̀kì sí tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ tẹ́kìtì ẹ kọ́kọ́ kọ orúkọ yín ẹ kọ ibi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń tẹ́kìtì mẹ́sẹ́ẹ̀jì sí wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń tẹ́kìtì mẹ́sẹ́ẹ̀jì sí wa ẹ̀já mọ̀ ọ́n tẹ́ wá tẹ́kìtì orí nọ́mbà tẹ́ máa tẹ́kìtì sí rèé o zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three orí ẹ̀ lẹ́ máa tẹ́kìtì ẹ má pé o ìbéèrè àkọ́kọ́ ni kàmáàdàdù suwari lẹ́tì bàdà àti fìyà ayé wa nàbí súrà mélòó ló bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayọ́ ànàbíyù nínú alukur'an yá ayọ́ ànàbíyù mélòó ní súrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayọ́ ànàbíyù. ìbéèrè kejì hunaka hadithu nabi alladhi qala likulli shay'in arusun wa arusu alukur'an suratu ma. hadith anabi kan sọ fún wa pé gbogbo nǹkan ló ní gbogbo nǹkan ló ní ọkọ ìyàwó ṣùgbọ́n ọkọ alukur'an ọkọ ìyàwó nú alukur'an súrà kan ni súrà onú à ń pè ní ọkọ ìyàwó nú alukur'an súrà anabi pè ní arusu alukur'an súra òní ìbéèrè rẹ̀ kẹta a ní othkur asharata suwari mina lẹ́tì bada àti bí ìdá àwọn súra tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìdá ìdá ìdá wọ́n pọ̀ nínú Al-Qur'ani ẹ wá dákọ mẹ́wàá ń bẹ̀ kọkàn dákọ pé súrátù lágbájá súrátù lágbájá súrátù lágbájá tó jẹ́ mẹ́wàá nínú ẹ̀ ẹ dárúkọ ẹ̀ tó wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìdá ìdá lápẹẹrẹ ìdá já ànásùrù láì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 standard insurance consultant limited ọlọmọ sábà dúró ti bàbá wa ọlá nàbí lọ́dọ̀ ọlọmọ mo kíyàwó alhaja wa khadija demorish nílò agége mo dúpẹ́ lọ́wọ́ yín o abicos properties àwọn náà adúpẹ́ lọ́wọ́ yín o ọlọmọ sábà dúpẹ́ fún yín o ìyàwó assistant kelani adúpẹ́ lọ́wọ́ yín perfect days adúpẹ́ o alájà agbolo ajé adúpẹ́ o gbogbo wọn náà ni wọ́n ti ń kẹ́mu wa fún wa lóríṣiríṣi ọlọmọ sábà dúró tì yín ọlá nàbí lọ́dọ̀ ọlọmọ ìjọwa ìjọwa ọwọ́ foundation ọwọ́ àdúrà dáwà foundation mo kí yín púpọ̀ àwọn náà dúró tì wá púpọ̀ lórí ètò ìlọ́dún yìí ọlọmọ sábà dúró tì yín ìjọba náà ọlọ́run níjó tó kàkó ní bàjẹ́ orúkọ mi yìí padà alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà lórúkọ tèmi ọmọ wọn ní ẹkùn soro ọmọ ẹkùn soro nílùú ìlọrin iná lèmi kọlọ́ọ̀dún dákun mọ́sàgbẹ́rẹ́ nìkan kan wa lọ́la láti máa pàdé lórí ètò yìí kan náà ma assalam wa ilal liqa.